ọ̀dẹ̀dẹ̀ ọ̀dẹ̀dẹ̀ ọ̀dẹ̀dẹ̀ ọ̀dẹ̀dẹ̀ means veranda ọ̀dẹ̀dẹ̀ means veranda. Kini ni o sá sí ọ̀dẹ̀dẹ̀ rẹ? Kí o sá sí ọ̀dẹ̀dẹ̀ rẹ?